lóko ìfẹ́ tí mo lọ ọ̀fà ìfẹ́ hàn mí lọ́kàn o díẹ̀ ló kù ìgbà yìí mo tó mọ̀ pé ìfẹ́ tún lè pànìyàn o ohun ìfẹ́ fojú mi rí ló jẹ́ máa sọ̀rọ̀ no beside grace. sanwó mo ti lè rí ìfẹ́ rà o. olólùfẹ́ tí mo fẹ́ dẹnu ó ti fi ìfẹ́ mi fẹ́ lómi ràn o. If only I had known, bá ti má bá wọn rìnrìn àjò ìfẹ́ tó bá ṣe wípé ìkìlọ̀ màmá wá sọ́kàn mi lọ́jọ́ tí mo fojú kan ìfẹ́ àwòrán náà fọ́lé mi. Stop it, nothing for you, baby. Má ṣe yẹn náà. Kò nothing, kò sí nǹkan lálẹ́. Ṣàlẹ́wà. Red flag ni mo wà. Ṣàlẹ́wà. Má ṣe yẹn. Kì í red flag ni mo wà. Stop! Stop! kò sí kankan wó red flag mọ́ ẹ. kò sí ẹni tí fún ẹ sẹ́mu serious. ṣé ló wà lọ́wọ́ lọ́wọ́ ṣé máa kó fáìn gan ṣá. really. Mm. jẹ́ kí n wà lórí ẹ̀ lórí. Mm-hmm. Kọ̀sálẹ̀ uh. fẹ́ bá ṣorí tán. Ṣorí lẹ́fù tó fẹ́ gbé ẹ lọ ní alẹ́ ah ọmọ wàá gbàgbé orúkọ. tàló. yes. ta ló pẹ́ wọ ẹ. ah ah bébí mo láti wà sẹ́ksì fún ẹ. yes. ó bá ti ń <laughs> yes. Ah, ẹ̀ ah, ẹ̀ ń pa mí òye. <laughs> láti máa súnmọ́ torí condition tí mo wà so let's do it. doctor sọ bẹ́ẹ̀ fún ẹ. orí wa àti doctor yẹn ò pé òpònú ni doctor tó sọ bẹ́ẹ̀ fún ẹ. onílàákàyọ ò ń jí mi kalẹ̀ lóru ìṣẹ́jú ẹ̀ torí mo ti àlá ẹ̀ kó máa wọnú bedroom mi àbí tẹrù bá ti pẹ́ nílé alájọbí ló máa ń bù. ṣàdé wá ká ìnà ah, ó ti rẹ̀ mí. kí ló rẹ̀ ah, kí ló ṣe tó rẹ̀ látẹ̀pọ̀ ah, tiẹ̀ try. hello èjìdé. hello ọ̀nkù ní yẹ́wò mi ò mọ nǹkan tí mo ṣe fọ̀rọ̀ ẹ̀yìn o ẹ tí mo bá gbégbá mi ò mọ̀ pé tí bá gbé ẹ kò decoration sínú ilé ni. èjìdé e, èjìdé Eh, I'll talk to him tomorrow tó bá dọ̀la tílẹ̀ bá mo máa pè máa bá sọ̀rọ̀ òun náà ń ṣe wèrè náà after all ọkọ ẹni ó máa ní nǹkan tóun náà rí lọ́bẹ̀ kó tó wàá ru ọwọ́ náà ṣe ti gbọ́. ìṣe ló lé mi síta sí bíi bíi ajẹ́lẹ̀kùnkùn ẹ̀hún kò tí ẹ jẹ́ kí n sun yàrá ẹ̀. ẹ eh, ọmọ tó máa ṣẹlẹ̀ ń sì di pé lọ́wẹ̀ fara wọn ta lẹ́yìn I talk to him bóyá ọkọ ẹ lọ́la ṣe ti gbọ́. okay. kí ló ṣe ẹ náà. kí ni ò ní ṣe mí kí ni oníṣe mi tó ń pè. Ah, ah. bọ irú owó lélẹ irú owó ló ń jẹ ẹsìn. mi ò ṣe ni má jowú má tó ń pè ẹsìn tó ń ní ọkàn ọkàn àwọn òfọwọ́kàn lórí kò fọwọ́kàn lẹ ṣé wọ́n fẹ́ àyàwó ni ṣé kí wọ́n wá ṣe gbogbo yẹn ni. ṣàlẹwà aya mi má yàrá yẹ bẹ ẹ̀gbọ́n kan tó ń sọ ìyàwó ọ̀rẹ́ mi èjìdé. kí ni ṣe bẹ́ẹ̀ yẹn ọkùnrin ni ayé ń ṣe rẹ. ayé ń ṣe rẹ ṣàlẹwà ìwọ lè ṣe. mo gbàgbé jẹ́ ká ṣọ̀kọ́ta máa ṣe jàre. ìwọ ti rẹ̀ mí. máa wà lókè ó ti rẹ̀ mí sẹ́ ah, ah. ìsanwó mo ti lè rí ìfẹ́ rà o olólùfẹ́ tí mo fẹ́ dẹnu ó ti fi ìfẹ́ mi fẹ́ lómìíràn o. If oh, only oh, oh had known bá ti má bá wọn rìnrìn àjò ìfẹ́ tó bá ṣe wípé ìkìlọ̀ màmá wá sọ́kàn mi lọ́jọ́ tí mo fojú kan ìfẹ́ I wouldn't have fallen in love mo ṣubú sínú ìfẹ́ tán olólùfẹ́ kájú ńlẹ̀ fún mi ó wá pè mí nìkan ní gbàgede ìfẹ́ mo wá dàbí ẹni tí kò mọ bí ó ń lọ. mo wá rẹgbẹ̀rún máìlì. ẹ kí ni gbogbo nọ́sẹ̀nsì lè why you blocking my way. no i'm sorry má bínú àná ọjọ́ torí ọlọ́run. mo ti realize mistake mi irú òde ní ìṣẹ̀lẹ̀ mọ́ jọ mo ti prepare breakfast ẹ̀ jọ jẹun kó tó lọ. thank you but i'm not hungry. No, you have to be hungry. Oh, Jamlali and Okoto soon now. Oh, I'm sorry, Jamabi. Yes, excuse me. Iná ìfẹ́ jó mi o, jó mi o, jó mi o, mo ti lè rí ìfẹ́ rà o. Olólùfẹ́ tí mo fẹ́ dẹnu ó ti fi ìfẹ́ mi fẹ́ lómìíràn o. iná tí ń jó mi lábẹ́ aṣọ rẹ̀ ò ń gbomi lójú mi ó ń ṣe mí bí nǹkan tí ó lè ṣàlàyé. Eh, àfìgbà tó ṣe bẹ́ẹ̀ tó padà wálé mọ́ àfìgbà tó lọ bẹ́ẹ̀ tó dẹ̀ padà wálé o. ò fojú mi sọ́nà ò dágbére pò ní padà ó dẹ̀ lọ bẹ́ẹ̀ ó padà wale dis no be wetin you talk dis no be wetin you tell me ṣe ló ṣe mí bí ipá àjọ máa rìnrìn àjò ayé já. hello olórí burúkú ni ẹ o má wulẹ̀ béèrè ẹni tó sọ̀rọ̀ olórí burúkú ni ẹ o ìwọ gbọkọgbọkọ dálẹ́rù dálẹ́rù kí ló dé yóò ṣe fi àtọkọ mi sílẹ̀ ẹ ṣé bá àjẹgbọdọ̀ ni ẹ wá ń wẹnu kúra ẹ ṣé bí wàá dé ẹ̀wọ̀n gbogbo bí ẹgbẹ́ ti tiẹ̀ kó lọ kó kí ló ní tó ń disturb life èmi àti Dérọ̀gbà wọ́n mi ti ẹ̀wọ̀n abẹ́ ẹ̀rọjọ́ ṣùgbọ́n fọkọ mi lọ́rùn sílẹ̀ o jẹ́ kó ráyè ti tèmi ṣùgbọ́n tó bá ti fẹ́ ṣorí burúkú kó fọkọ mi lọ́rùn sílẹ̀ olórí burúkú. ẹ máa gbà mí kí ẹ. kí ló ṣẹlẹ̀ ta ló pè é. gẹ́ẹ̀ lè jíde yẹn ni. ta ló jẹ́ jíde èjìdé ìyá ò tó lóyún fún adírọ̀gbà. àtọ̀nà <laughs> ṣùgbọ́n pé mi ò understand ẹ rárá o ò kọlà sójú débi pé o fẹ́ kọlà sóhùn o pèèyàn ní fiancé ẹ ó fúnyàn ní oyún kò kọ fúnyàn lóyún lásán o tún jọ ń gbé ilé hmm. can't you read the handwriting on the wall it is so obvious that you are out of the box. Shadi, am not a child. I'm not a baby. Aderogba engaged me. I have a ring on my finger. But ẹnu mo fẹ́ fi sọ fún dádì wípé ọkọ àfẹ́sọ́nà mi fún ènìyàn lóyún wípé fún obìnrin mi lóyún. <sighs> Wo Aderogba ti explain fún mi wípé it was just a mistake and as soon as tígẹ̀yìn bá ti bímọ báyìí she out of the box. Mm. Yes tó bọ́ jẹ́ pé adérọ̀gbà lọ́ọ̀vẹ́ bó ṣe claim kò yẹ kó súnmọ́ obìnrin mi dépò pé ó máa fún ní oyún látọ̀nà please know what you're doing mọ nǹkan tí ò ń ṣe mo ń sọ fún ẹ. Ṣadé Adérọ̀gbà loves me and I love him even more I love him so much I love him tí ò bá dẹ̀ love me kò ní tẹ̀lé mi lọ sílé. Si ah daddy hey my dear how are you fine thank you sir hello yes sir ìdọ̀bálẹ̀ kò ń ṣe wa o. mo tó you understand um, ṣé ìwọ ló ti rẹ́dì nàbí ìyàwó ẹ̀ ready. Oh, ti rẹ́dì. ready, sir. òun ni ready. ti eh, no òun ló sọ pé òun ò ti rẹ́dì. ó no gbàrúkà sọ́wọ́ ready. you know what. yes sir àárín mi pẹ̀lú ẹnìyẹn wa àwọn tá a bá lè sọ is the final. yes sir. tó bá lè sáré kò rí mi then my fún ẹ dé tó bá sọ fún àwọn parents pé kàn á rí mi. all right okay? sir yes sir thank you sir. wọ́n gbàgbà gbogbo ẹ̀ kò gbọ́mọ jẹjẹrẹ kò gbọ́mọ tó wọlé fún mi. Uh, let me, let me help you. He has spoken. Daddy has spoken. Kò sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ̀ already báwo. Already. ready oh, eh, We are we. Mọ́tò fún mi. Ìyẹn ló ń ṣe. Ṣé ìyẹn ló ń ṣe? I will do it for you always láti wà lóhùn fún mi lè jó. jẹ́ kí n bá gbé mọ́tò jẹ́ kí n bá gbé mi ìfẹ́ kò ṣe wàhálà dáàdi la ti rẹ́dì àti rẹ́dì wàá gbé mọ́tò yẹn jáde jọ jẹ́ kí n bá ṣe gé dẹ̀. tó bá bẹ́ẹ̀ délé ńkọ́ ṣùgbọ́n òun náà ló ti fojú ẹ̀ gbolẹ̀ yìí. àwọn wo náà tó fojú ara wọn gbolẹ̀ ń bẹ́ẹ̀ ni. Hey, honey. How are you? Okurogba. Ah, Shadi, Shadi Sheikh, what's up? I'm fine, thank Shalafia. you. Shalafia. Yeah, I'm very well. Èmi tẹ̀ ti fẹ́ máa lọ already. Wá ṣé ìmúlẹ̀ ẹ̀? Ah no, mo ti ní nǹkan tí mo fẹ́ lọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kẹ́ tó dé gan mo ti ní mo ti fẹ́ máa lọ. Okay. All right, sir. Take care of you. Yes, sir. What else? Oh, ní sọ̀rọ̀ ẹ̀. Má gbàgbé ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ o. Ó sọ̀rọ̀ ẹ̀ ni. All right, baby. Take care of you. Ó sọ̀rọ̀ ẹ̀ ni. Hey, baby, what is it? You're not looking as if you're happy to see me àǹtí happy to see me. hello olórí burúkú ni ẹ o má wulẹ̀ bèrè ẹni tó ń sọ̀rọ̀ ìwọ gbọkọgbọkọ dálẹ́nu dálẹ́rú kí ló dé yóò ṣe fèmí àtọkọ mi sílẹ̀ ẹ́ ṣé máa àjẹgbọdọ ni ẹ wá ń wẹnu kúra ṣé bí wàá dé ìwà gbogbo bí ẹgbẹ́ títí ẹ kólókó lọ fẹ́ kí ló ní tó ń disturb life mi àti ìdérọ̀gbà wọ́n mi ti ẹ̀ wá bẹ́ẹ̀ rojọ́ ṣùgbọ́n fọkọ mi lọ́rùn sílẹ̀ o jẹ́ kó ráyè ti tèmi ṣùgbọ́n tó bá ti fẹ́ ṣorí burúkú kó fọkọ mi lọ́rùn sílẹ̀. kidding me? nítorí ẹ ni mo ṣe record ẹ so kò ní lè deny ẹ pé kò kí n ṣe voice òun àbí o ò ní dá voice ìyàwó ẹ mọ̀ ni. please má má má pè ní ìyàwó mi kì í ṣe ìyàwó mi mo dẹ̀ ṣàlàyé fún ẹ ọmọ nǹkan tó ń ṣẹnu lé mi ọmọ pé oyún oyún egbére tó ní tó fi dèmí mọ́lẹ̀ yẹn ló yẹ kó ṣe máa wà nulẹ̀ ó dẹ̀ ń pé torí mọ́mì ni àsọ́nà tó bá dẹ̀ ti bímọ ẹ̀tọ́ ọmọ kó ń lọ please má address ẹ bí ìyàwó mi I'll fix this. Honey, honey, honey, honey. I, I, I do not love her. I love you instead. I love you with all my heart. Everything about me, I am breathing for you. Leave me alone. Please. Okay, look look at me, honey. Look I, at me. I can't even look at you in the face. Because you love you and I love you too. Mm. Baby, I love Listen. you. Listen. Let me talk. I am listening. Okay, okay. How do you ìfẹ́ Yes. mo ní sí ẹ ló ń jẹ. How can you put a ring on me? And you have another woman in your house as your wife. Who to Emi, the lord of the ring. Only I understand. See, and you do understand why all this is happening. Fungba DNA. It's unfair! Baby, I'm sorry. I love you too much, please, honey, please. Not now, not even now. Umatolo. Lilo, Lilo, don't care you, boy. It was a mistake. I told you this. Honey, I please. But it's not nice. Wait, wait, wait. Listen, to me. Listen. Look at me. Straight in the eyes. I can't look at you. I want you to look at me. I can't. Please. I love you very much. Ejide, Ejide, how dare you talk to my fiancé like that? hey, eh, baby, stop right now. But I won't pay the fiancé. Kí lèmi orí ẹ̀ ti dàrú ní sójà wèrè ni olórí burúkú ni ẹ ni ṣáláyé bọ́ọ̀tì ẹni ẹni ìyàwó ta ni ẹni ló mo ti kẹlẹ̀ fún ẹ kó má pè mí lọ́kọ̀ ọmọ. I am not your husband. Get it in your head. But you impregnated me. Eh, I'm carrying your baby now. Eh. Say, I'm going to warn you for the last time. Please, mo bẹ̀ please, moreover, refer sí as your husband, moreover, please.

Get my life! Ọ̀la màmá mi ló jẹ́. Ọ̀la màmá Let's go. You want to die, you die. But Pẹ̀lú you fọ́tò me. Go. Báwo ló ṣe mọ lórí burúkú àná? Yeah. You are Rọgbà. Ìwà burúkú gbà ló wò ọ̀rẹ́ mi ni ẹ tó bá to níbẹ̀ sọ́tọ̀ lèmi abẹ́ sọ ìwà burúkú gbáà ló wù ṣó mọ̀ pé ẹranko ni ọkùnrin tó bá ń lu obìnrin ni yes and I, I I know you to be a very gentleman ìgbà ló bẹ̀rẹ̀ gbogbo ilé ìgbà ló bẹ̀rẹ̀ pàápàá láì. ọmọ yẹn gan lẹ́ranko kò kí n gbọ́rọ̀ rárá tinú ẹnìkan ló máa ń ṣe kò kí n gbọ́rọ̀ at all ẹranko gbáà ni kọ̀dá ń ṣẹ̀bi ẹ̀ mami ló kó bọ́ bọ́ mi lọ́wọ́. Hmm, hmm, hmm. ìyẹn ni mo nígbà fún ẹ mọ́mì kọ́ ló mú yín mọ́ra yín o ìwọ ló jẹun yóò tán ló ń wá bẹ́kùnbẹ́kùn kiri yes and fine o jẹun yóò tán o ti wá bẹ́kùnbẹ́kùn bẹ́kùnbẹ́kùn dẹ̀ ti dọ́dọ̀ ẹ nìyẹn tó bá dẹ̀ di pé ìwọ àti ẹ ẹ wà compatible wà á ti sílẹ̀kùn wọn bá tiẹ̀ lọ èyí tó máa lọ dáhùn tí apá ẹ̀ ò ní ká o tí wọ́n bá ń lo obìnrin ní ti ló lè ṣẹlẹ̀ sóbìnrin wọn fragile gan o. ọlọ́run gbọ́ bí mo ṣe bára mi nu mẹ́sì gan ò yé mi kò yé mi idiot ọmọ yẹn dẹ̀ trick mi ni o. can't believe you're still a virgin. Yeah, I, I'm, no, I was still a virgin. And you know dùn pé pay anything. mo love jù láyé yìí take virginity so mm. and mo dẹ̀ promise ara mi pé ẹni tó this virgin minimum ni so and I'm so <laughs> glad to pay ìwọ warning. okay I am honored. wípé pay ló fún ní virginity Eh? I am um, I am wowed We pay máa tó bó wà virgin and I am happy and glad that um, you have feelings for me We should we, we shouldn't be talking about um, fífẹ́ now because fífẹ́ you know, okay I had fun. I, I like you, but fífẹ́ yẹn jìnnà gan. I love you so much and èmi you promise ara mi pé ẹni tó bá disvirgin mi báyìí ni màá fẹ́. We should be talking about love now. Hmm? You, you, I like you, you told me you like me and um, ó ṣe ń dọ̀rọ̀ love yìí má ti yàgbé love love is love is big love is deep. You understand? You won't need feelings from me. Okay, I understand. But tell me you grow the stage here, but I like you very much. I like you, I wanna spend time with you. I like you. But Adelba, me I love you so much. See, love, hmm? 2 ways thing me. Okay? Um, ẹnìkan love ẹnìkan, ẹni I love ẹnìkejì But Do you understand? But right now, I like you very much. But I'm not, I'm, I'm not just there yet. <sighs> Me feel vibe Okay? We can make it happen. Can we not talk about love now? I, I, I like you and um, I can spend time with you. Ali, you know, but love, it's far. Hmm? <laughs> ọ̀rọ̀ tèmi ń sọ yẹn important sí because mo ti ti pẹ́ promise ara mi pé ní tó okay okay since when have you loved me since when have you been loving me since when. since the day I met you. okay I am happy that you love me ṣùgbọ́n <laughs> èmi ò feeling nǹkan tó ń feel yẹn but mo like ẹ gan like I'm very fond of you but love is too deep And I don't want to lie to you. You're quite young. I am older than you are. And I don't want to lie to you. But love has no bounds. For me, age difference tó I láàrin Age day. Age day. A man feel love lẹ́kọ̀ọ́ grow ni. Okay, can we put that aside and let's enjoy this time? Like, can we do it again? No, stop. No, Why? I don't want to. Let's do it again. No, like fine. like you no, sit I'm here. Fine. No, okay. What? Because no. of this love thing? Yeah. Hello. Um, I'm eh, ń feel feverish so mo wá sọ fún Yéwándé ọ̀rẹ́ mi ó wá suggest pé ká lọ hospital ìgbà tá a wá hospital mo wá feel pé mo ti lóyún doctor náà wá confirm pé mo ti lóyún. ẹwọ ẹwọ ẹwọ gọgọ níbẹ̀ ó feel pé àbí doctor confirm pé ó ti lóyún di two torí méjèèjì ni pé mo ti lóyún so mo wá ní pé kí n wá rí ẹ because àǹtí mi ò tí mọ̀ so that a máa jọ lọ explain fún wọn á lè tún mọ̀ ẹ better. o ti lóyún. congratulations. Hmm? ta ló fún ẹ lóyún. <laughs> you now. orí ẹ ti dàrú o ti ń ṣí wèrè èmi fún ẹ lóyún orí pò ní láàka so ẹ eh, ọkọ tèmi àti ẹ ṣe yẹn ló sọ mi pé ó ti doyún sí ó fẹ́ ó fẹ́ dè mí mọ́lẹ̀ àbí you stupid but ó da ọ̀rọ̀ tó sọ da ṣá o ní pé àǹtí ẹ ò tí ì mọ̀ right ó dẹ̀ fẹ́ kí kẹ́ ẹ ṣe kí ni ó kò jẹ́ kó mọ̀ mọ́ gbà tó ti mọ̀ ẹ oògùn lásán ló máa jẹ. Ah, ah, ah, are you trying to tell me pé kí n lọ abort oyún. I am not trying to tell you anything I am telling you affirmatively to get it into a thick skull. I want that thing away from my life. See, I bought it, get rid of it, kill it, whatever. It is not mine. I am not responsible. Oh, no, bó ṣe rí mi, bó ṣe rí mi, bọ́jọ́ rí mi ṣe tó ìwọ́kọ̀ rò pé mo kọ̀ wà available, baby. Is that what you're thinking in your mind? But Oh, shut up, please ó rò pé bí mo ṣe tó yìí bí mo ṣe tó yìí lọ́jọ́ orí yes i am fine i am comfortable i have money bí mo ṣe tó yìí mo ti nílẹ̀ tí mo fẹ́ i am not to be married and i love my fiancé. Eh, then why why do you have intercourse with me. why we èmi tínú mi ti ń dúpẹ́ mo lọ ni mo lóyún. ṣé o ya wèrè ni we did it together it takes two to tango ah ṣé nǹkan ṣe ni ṣé màá dára mi bá sùn ni èmi àtẹ́jọ́ ṣe ni. Now get out of my house. Get out! I'll never come back, please. Be gone! Don't ever come back to my house. You can call me. I'll give you money. You want D and C? You want whatever. I don't want that stupid pregnancy. <laughs> Hey, come, Mama mà dáràn. What oh, nonsense is this? Ṣé desperation ṣe àwọn ọmọbìnrin tó báyìí ni? Hey Aliu! Kẹ́hìn! balẹ̀ bó bá ti rí èlé kò jẹ́ kí inú ẹ̀ máa dùn níbo nílé ìyá ọkọ ẹ̀. kí ló wá ṣe ń bísẹ̀. kí ló wá ṣe ń bo kí ló wá ṣe ń lé ìyá ọkọ ẹ̀ àbó bọ̀ pé òun ló nílé <laughs> súnmọ́ bí gbogbo mi fi mi yé gbọ̀n kí ló ń ṣe é fọkàn ẹ balẹ̀ ilé nílé ẹ. ilé nílé báwo màmí kò ń ṣèyàwó mi o mi ò mọ o. ọmọ ń bo ìwọ ò mọ adérọgbà kí ló dé kí ló ṣe é ṣé kìí ṣe pé èèyàn kan ti sá pamọ́ sí kọ́nà tó ń bẹ́ẹ̀ fà àmọ́ mi ní gbà fún tọ̀hún ah, mélòó ni mo tò sílẹ̀ tó ní kíkan lọ́ọ́ máa yọ yín o fẹ́ fi irun funfun rán ọmọ nursery school kí ló dé. mami mhm. èmi àti ọjọ́ aládùn pa máa fẹ́ra wa o eré lásán la ṣe mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ mo sọ fún ẹ mo lẹ́ni tí mo fẹ́ fẹ́ <laughs> eré lásán ni wọ́n jọ ṣe ẹ ọlọ́run ọba mi ó ti sọ́dọ̀ tọ̀ ó ti sọ́dọ̀ tọ̀ ilé ìtì ìyàwó ilé ẹ̀ ẹni tó fẹ́ fẹ́ wo ṣé mo rí rí ni láyé mi wo ọmọ fi ọkàn ẹ balẹ̀ sọ fún àwọn òbí ẹ wípé mò ń bọ̀ àyọjú sí wọn láti wá ṣe gbogbo ojúṣe kí wọ́n fún wa lọ́jọ́. mami. ọmọ mi ọmọ mi ìyàwó inú ilé ẹ̀rì tẹ́ ìjọ máa gbé inú ilé ẹ má máa ṣe gẹ́gẹ́ bí ọkọ àtaya níranù kí ló ń ṣe ẹ wo ọmọ ṣèbí nọ́mbà mi wà lọ́wọ́ ẹ àbí máa pè mí níbo máa tiẹ̀ sẹ́ndì kírẹ́dìtì sí ẹ máa rojú pé o ní káàdì o tó o bá ti ní gbá mi láago bó bá lè rọ̀ ẹ́ lọ́rùn láti pè mí lẹ́ẹ̀mẹ́wàá ojúmọ́ mo wà nílé fún ẹ tí wọ́n máa dẹ́ ẹ lóhùn máa wò ó tí kó fọkàn ẹ balẹ̀ ìwọ ló nílé ṣó ti yẹ ẹ ìwọ náà dẹ̀ ni last bus stop máa lọ ọlọ́wọ́ aṣọ ẹ̀ mi gbọ́dọ̀ rí kóńgò kankan sáyà o <laughs> kí ló ń ṣe ẹnu kí ni ń wọ́ọ̀rì ẹ. màámi mi ò lè fẹ́ o mi ò sọ fún yín pé mo rí àwọn mi ò lè fẹ́ mi ò lè fẹ́ mo lè fẹ́ mo lẹ́ni tí mo fẹ́ fẹ́. èmi ti fẹ́ eléyìí. Ah, ẹ ṣe máa fẹ́ eléyìí ṣé èyí èyí máa ṣọkọ. ẹni tẹ́mi máa fẹ́ rèé torí pé ọlọ́mọ ló lọ́kọ́ oyún ti wà nú ọmọ ló máa fi bí wọlé ni tó fẹ́ fẹ́ onídàáni tó fẹ́ fẹ́ akọ akọ ọbẹ̀ pé àti òun ló sọ fún mi pé ó ti pẹ́ tẹ́tí ń bára yín bọ̀ yẹn. bó ṣe wúra pálá wọnú ayé mi nìyẹn tó sọ̀rọ̀ ẹ̀ dìyàwó àpàpàǹdodo sí mi lọ́rùn. I beg to disagree rọgbà ṣé o mọ̀ pé gbogbo story tó ń sọ ilé náà mọ̀ ń pa ẹ̀ yes mo mọ̀ ń pa gbogbo tó ń sọ kò ṣẹ́yìn mi and rọgbà sori same advice tí mò ń fún ẹ náà mo ṣe máa máa fún ẹ o yes ọmọ tá à ń sọ̀rọ̀ yìí she is young and beautiful yes ìwọ náà dẹ̀ ló fẹ́ náà sọ fún mi pé ọmọọṣẹ́ ilé ṣe oúnjẹ máa ń dùn kí ni and the most important thing ni pé olóòbá ń lé ni àbí now tell me what else kí ló tún fẹ́ lára obìnrin kí ló fẹ́. nǹkan tí mò ń fẹ́ ni pé mi ò fẹ́ fẹ́ ọmọ yẹn I don't want her I don't love her látọ̀nà ni mo engage oúnjẹ ni mo máa fẹ́. látọ̀nà ni mo máa fẹ́ ìyẹn kò sí wàhálà ṣáwà bẹ́ẹ̀ kẹfù yéé máa lu ọmọ yẹn mọ́ o. <laughs> o ti ẹ̀bẹ̀rẹ̀ pé kó máa lù ú jọ kan àwọn onírànú tó ń ṣe these days kọ́ lọ fídíò ẹ̀ kọ́ lọ fi sórí nẹ́ẹ̀tì wọ́n wá caption ẹ̀ àbí ẹ̀ rọ̀ gbà àbí kọ́kọ́ wọ́n rọ̀ gbà beat àbí yóò ṣàmù oríṣiríṣi captions lọ lè fún mi but <laughs> for the last time èmi as your friend tó bá ní vote i will vote for her. bọ́lá ẹ vote ti yọ kò sáà vote kankan náà mo ní nǹkan wù mí o ní ẹ fẹ́ vote fún kìnìún. mo kàn ń sọ ni ká ní pé wọ́n vote fún wọn i will vote for Ejide. opportunity yẹn ò lè wáyé kò lè present ààrẹ kò lè kò lè happen. i know mo kàn ń sọ ni yes àmọ́ sórí ọ̀dọ̀ látọ̀nà náà tó ti lọ yẹn bóyá o ti jẹ̀ or something i don't know ṣáà rọra ṣáà òótọ́ ni o. ìsanwó mo ti lè rí ìfẹ́ rà o olólùfẹ́ tí mo fẹ́ dẹnu ó ti fi ìfẹ́ mi fẹ́ lómi ràn o. ìfọ́lì àyà lónìí bá ti má bá wọn rìnrìn àjò yìí àti mi ẹwọ bí rẹgbà ṣe lọ mí ẹwọ ojú mi ẹwọ ọrùn mi ẹwọ ìṣèlọrùn mi steve ṣègbè kọ. ó yẹ kó máa dúpẹ́ pé kò tiẹ̀ pa ẹ́ dànù ẹ kú rádaràdá wo ló ń sun fún mi bíbáyìí ṣó ti wá ráyè lóde ń sìn ìwọ ọmọ kékeré ara ẹ̀ níjìjì ayé ẹ ta ló pa nítọ̀ fún ẹ ta ló sọ fún ẹ wípé wọ́n ti forí ẹ jóògùn o ò lè rọ́kọ títí ẹ láyé ẹ ta ló sọ fún ẹ pé kò lè dà fún ẹ tó fi wá lọ sílé ọkùnrin tó fi wá lù ẹ bíi bàrà tó fojoojúmọ́ ayé lù ẹ wà wá débí bà wà máa kéké ẹ̀sìn wà máa kéké òṣì fún mi jọ kí ni kì í ṣe sọ̀rọ̀ ẹkún. Oh, aunty mi i love him and besides òun ló ti fẹ́ jí mi. so what just so what has virginity got to do with it láyé eléyìí tá a virginity it is nothing they don't even see it they don't want it they don't like it ah tọkùnrin kan bá fẹ́ èèyàn sí ọkọ̀ fẹ́yàn lásán ni kò sí tó fẹ́ fi virginity èèyàn ṣe lásán lásán bá sábà yìí ni wọ́n máa ń sọ fẹ́ lòmí wípé tó bá ti disvirgin ẹ̀ tán níta tó ti já ẹ̀ tó ti já wàá ṣẹ̀ṣẹ̀ wàá padà wá yes ọlọ́run kò sọ pé ẹ jẹra yín lọ́mọ ni ọmọkùnrin tẹ̀mí fojú mi wòye ò tiẹ̀ love ẹ rárá rárá sori love is in the eyes one can see it sori o lè má lè o lè má báyìí but you can see it tó bá yẹ pé lóòótọ́ lọkùnrin love obìnrin wọn ò mọ hide wàá rí ó máa wà entirely out like this sori ìjọ tẹjọ wáyé tó ní pé kó wá kí mi ṣé bí mo rí bó ṣe ṣe èmi ló ṣe bí ẹni tí ò náání fún èmi ló ṣe bí ẹni tí ò náání fún ṣé mo tọrọ jẹ lọ́wọ́ ẹbí wọn ni mo bèrè lọ́wọ́ ẹni wo ọlọ́run kan sọ pé ẹ jẹra yín lọ́mọ ni o ẹ kàn jẹ́ yíra yín lọ́mọ ni tó bá dẹ̀ ti bí tó fẹ́ bí fún tó wà á padà wá léwà máa gbọ́ ọmọ bọ̀ lé pàápàá yes a máa tọ̀ wá pick pieces up one by one you will start your life again did you hear me bọ̀kọ́ wa máa rò pé bóyá ìyá kan wà níbàyí tó rò pé ìwà máa sunkún sí only only the name that you are in love with somebody who does not care about you don't let me say the f word. Ah, ọlọ́mọ jẹ́ kí mi rí nǹkan tí màá fi máa ṣe káàkiri i can't live in mo love ẹ̀ ọtí mi. Oh, okay. Sorry. Má bínú. Bóyá kò lè mí síta, I love this man. Ẹjọ́ máa, ẹjọ́. Ṣé bá mi bẹ̀ pé kò love me? Ẹjọ́. What are you talking about? kí n bẹ̀ pé kó lọ́ọ̀bẹ. ẹ ẹ pé kó lọ́ọ̀ mi kó má lù mí mọ́ èmi ni mo ṣe nǹkan tí ò dáa èmi gan tiẹ̀ ti realize mistake mi màá ṣe ọmọ jẹ́jẹ́ ẹ kọ́ bá mi bẹ̀ ẹ́ jọ. ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò máa ní kẹ́ kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe pàlàpàlà báyìí pàápàá ẹṣẹ́ yẹn ò mọ̀ pé kìsà tẹ̀ yẹn ó ti lò gbàrí ni arúgbó tèmi náà ṣogeri ah, ṣé mi ló fẹ́ máa sọ̀rọ̀ ọ̀fẹ́ fún kí ló bá ṣe fún ṣopá lọ́mọ ni tó fẹ́ fi fún èèyàn ń pẹ́ òun kú lọ ó dẹ̀ tún sọ pé kọ́ máa bẹ́ẹ̀ kọ́ máa bẹ́ẹ̀ bẹ̀ pé kò wà níbẹ̀ ṣó fẹ́ parẹ́ dànù ni. ìjọ ẹ bá mi bẹ̀rẹ̀ mo ti gbọ́. ẹ kan jọ máa lọ sí kí ẹ lè bá mi bẹ̀. èmi àti ẹ kọ́. ìjọ nà ìjọ ìlọ́bìn ìjọ torí ọlọ́run ìjọ. If only I had known, bá ti má bá wọn rìnrìn àjò tó bá ṣe wípé ìkìlọ̀ màmá wá sọ́kàn mi lọ́jọ́ tí mo fojú kan ìfẹ́ I wouldn't have fallen in love. mo ṣubú sínú ìfẹ́ tán olólùfẹ́ kájú ńlẹ̀ fún mi ó wá pè mí nìkan ní gbàgede ìfẹ́ mo wá dàbí ẹni tí kò mọ bí ó ń lọ. Hey! mo wá rẹgbẹ̀rún máìlì looking for the love of my life mi ò rí mọ́ ó ti lọ ó rí jìnnà sí mi. Please do not touch me. Um, um, Aderogba, I'm so sorry. Má bínú, mo mọ̀ pé o kì í ṣe woman beater. Èmi ni mo provoke. Kò dẹ̀ easy náà. No mọ èmi mean love ẹ wọ́n ń love don't even let us go back to that Muti realize mistake i'm sorry I mean, mo jẹ̀bi má bínú jọ foríjì mi. story story So go gbogbo story yẹn kí ló kọ Muti realize mistake mi ní she bẹ́ẹ̀ mọ́. gbẹ́nu ṣe song kò get out dẹ̀ni ẹni kí ló kàn mí pẹ̀lú i don't know you as far as i'm concerned we're just neighbors eh? neighbor me ni màámi dẹ̀ ni màámi ló mú ẹ wá gẹ́gẹ́ bí tenant títí tí wàá fi bí kinní tó wà nú ẹ yẹn tí wàá fi bí wàá gbé fún màámi tí wàá get out wàá sọnù wàá lọ somewhere where I don't ever want to even know just go away. ọ̀rẹ́ ní bọ̀ ọmọ mi rí. mo mọ ẹ rí ṣé mo mọ ẹ ni mo ṣe lè mọ ẹ o love mi mo love ẹ ṣé o ti pé mo mọ ẹ rí ni. ok. ok elétò dẹ̀ ń sọ kì í ṣe ń sọ story epistle ẹ ò kì í ṣe wá bìtà máa ń bìtà sí i. You do that bullshit again. I'll beat the hell out of you. Man Maybe man no like a goat. Man no be ejò ejò tí wọn kì í jẹ tó bá man, man, wọn máa ń nà án ìnàkúnà man, máa ń nà pa bẹ́ẹ̀ man, màá ṣe nà ẹ wo máa man, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tuntun fún un máa nà ẹ tó bá ti kú máa kọ́ sọ pé o ṣubú láti bí stairs o dẹ̀ ti kú nìyẹn get out get out. I will not even provoke you. I don't care you I mean na now go get out. Okay ìsanwó mo ti lè rí ìfẹ́ rà o olólùfẹ́ tí mo fẹ́ dẹnu ó ti fi ìfẹ́ mi fẹ́ lómìíràn o. dadi um, mo ti fẹ́ máa lọ. ìgbọ́dọ̀ náà. Ah, mo sọ fún yín náà wedding ọ̀rẹ́ mi ọmọ tọ́lá oh ok ok ok ok ok ó dẹ̀ mi lóòótọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún na gbogbo ewu ti wà so tá bá akọ change our make up àwa máa gbàbẹ̀ lọ. àwa lọ sí pàtí àná. bẹ́ẹ̀ ni sà. wọ́n bí wẹ́ẹ̀dì ọmọtọ́lá ló sin si ẹnìkan dẹ̀ wá síbí báyìí ó palẹ̀ lé ẹ lórí olóhùn engage and uh, I that mo ti rí bọ́ọ̀ náà bíbáyìí tó jọ bíi mélòó kan kí ló ṣe lárùn ọ̀pẹ̀lẹ̀ ṣé kò ṣe kò ṣe. Hmm, kò sí nǹkan kan dáàdì. kò sí nǹkan lárùn ọ̀pẹ̀lẹ̀. rárá sọ kò sí nǹkan kò sí nǹkan kan. Can you talk to me? Okay, okay, okay, daddy. Adi. At this junction, I think I have to open up. Um, ṣe dáràn fi mistake, mistake ni o dáàdi, ó fi fúnyàn lóyún. Ó fi mistake fúnyàn lóyún. And girl yẹn ṣáà, girl yẹn force sóyún yẹn molong. Okay. Rọgbà dẹ̀ so pé òun ò fẹ́, ṣùgbọ́n girl yẹn sọ wípé ó gbọ́dọ̀ gbóyún so just a one night stand but ó ti fi mí lọ́kàn balẹ̀ pé kí n má wọ̀ọ́rì èmi gangan lòun máa fẹ́. ṣé ó ṣe mọ ọmọ mi ló dúró wájú mi tó ń bá mi sọ̀rọ̀ ṣá. ìyá ò dẹ̀ gan o so ibo ló ti rí àgọ́ tiẹ̀ ẹnìkan palẹ̀ lé ẹ lórí ó wá ní ó ṣe mistake kí lè ó fún yàn lóyún níta tẹ́ni ẹ̀ expect baby táwọn ẹbí ẹ̀ ti tẹ́wọ́ gbà wọ́n promise ọ sọ fún wọn pé ìwọ gbogbo lòun fẹ́ fẹ́ are you okay at all. bọ̀bọ̀ bọ̀ dáàdi gbogbo ìgbà ló máa ń bẹ̀ mí ó máa ń kúnlé ó máa ń bẹ̀ mí. keep quiet ọkùnrin ni mí mo dẹ̀ ná ìta bí nǹkan mi ìgbà tí mo wà léwe so kò sí brain tó kún un fẹ́ lò àfi tí ò bá wọn láti dá sí lókù. Now ọjọ́ tí mo dì í right now níwájú mi sìn yọ òrùka tó wà lọ́wọ́ ẹ̀yẹ right now. tí n bá ka one to three máa fi kún mi dé ojú right now. dadi. mo ní kò yọ. Aha. You are now a free person. O oh, senior under bondage kankan mọ́. Ẹnì kankan ò fi àjàgà dì ẹ́ lọ́rùn mọ́lẹ̀ mọ́ o lè rìn síbi tó bá wù ẹ́ níta kò sọ́kùnrin tó máa rí eléyìí lọ́wọ́ ẹ tó máa kọnu sí ẹ ṣé o fẹ́ bà yára ẹ jẹ́ ni dá mi lóhùn ṣé o fẹ́ bà yára ẹ jẹ́ ni. láyé máa kí n tún lóòrùn kan lọ́wọ́ ẹ mọ́ ọlọ́run bá lánàá jùlọ tó lè mí á gbé pàdé ọkọ tó máa jẹ́ tiẹ̀. bàbá ìsà. ìgbà bó ṣe ní kí n bẹ̀ ẹ́ bó bákan náà ṣe ni kò sí ẹ̀kí fẹ́ gbóhùn mi kò sí kan tí mo bá ṣe báyìí tí mo wọ̀ ṣe ó ti sú mi. ìbẹ̀rẹ̀ ò kí n ṣe oníṣẹ́ èjìdé wàá tẹra mọ́ ìgbìyànjú ẹ̀ náà ni ṣàṣe ìránṣẹ́. báwo ni tún ṣe ń ṣe àṣe ìránṣẹ́. kárí mi ló ń pè bẹ́ẹ̀ pẹpẹ fúrú first grade yes jẹ́ kí ọkọ ẹ mọ̀ pé obìnrin wà nínú ilé jẹ́ kó fìlẹ̀ àsobìnrin pé ìyàwó wà lọ́dọ̀ ọkọ. sórí nǹkan tó máa ṣe wàá kó aṣọ ẹ̀ síta wàá fọ aṣọ ẹ̀ tó bá fọ tán wàá àyàn ẹ̀ wàá tún dáná wàá wá set table wàá wá pè pé ọkọ mi o olówó orí mi wàá jẹun ah, nínú gbogbo nǹkan tó kà sílẹ̀ yìí kí ni mi kì í ṣe mo nífẹ̀ẹ́ dérọ̀gbà gbogbo ẹni máa ń ṣe máa ń se oúnjẹ fún kò ń jẹ ẹ̀. kí ló dé tí ò kì í jẹ. ẹ tí ò bá jẹ oúnjẹ nílé wàá pààkó oúnjẹ yẹn wàá lọ gbé e bá lọ́fíìsì ojú máa ti. Ah, òótọ́ dẹ̀ ló tún sọ yẹn o tí n bá gbóúnjẹ lọ fún sọ́fíìsì ojú máa ti mm-hmm. á ó máa ti jú ni má gọra ẹ o má waste time rárá. ṣe ló ṣe mí bí ipá àjọ máa rìnrìn àjò ayé já ṣe ló ṣe mí bí ipá àjọ máa rìnrìn àjò ayé já alábàárìn mi olùdámọ̀ràn mi o ẹni bí ọkàn mi ó di gbére lílọ ló lọ. ẹ ṣe mọ̀nà ọ̀dà ẹ mo ní ṣé kí n dúró dè yín ni àbí kí n máa lọ. ẹ dúró mo kàn fẹ́ gbé lọ́ọ̀ṣì ìfọkàn mi ni mi pẹ́ kí n kàn gbé fún kí n bá ṣeré jẹ so tí n bá dé ẹ má wọ̀ iye tó bá jẹ́ àpè yìí. ó dà kò sí wàhálà màá dúró dè yín kẹ́ take time màá dúró dè yín ẹ ṣe. This no be well bó ṣe rí lọ́kàn mi mò ń sọ. all right sir yes sir Auntie, one sit and sit. ó wọ̀ sit now mo kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀gbà tí uba ń gbé mi Eh, moto rọ̀gbà ni now Eh, wo eba mi pe mo gúnjẹ wá fún ni èmi wo. ẹ ẹ ní mo wà lára ọdẹ Auntie aunty ẹ jọ̀ọ́ ẹ má gbàjẹ́ lẹ́nu mi instruction ni mo tẹ̀lé. instruction lẹ tẹ̀lé. one sit and sit àwọn okun níyì ni mo pẹ́ wà lára. ẹ wo mo gbóúnjẹ wá fún rọ̀gbà ni mo dẹ̀ rí mọ́tò ẹ̀ kí n tó wọlé bíbí ìdẹ́ stop mi pé kò sí lára mo dẹ̀ rí mọ́tò ẹ̀ mo kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀ báyìí. ìjìdé máa wọ̀ ní tiẹ̀ ṣeré mo wà pẹ̀lú rọ̀gbà nígbà tó ń pẹ́ torí ẹ̀ gan mo ṣe bọ́lẹ̀ láti wá mú ẹ wá. ẹ wà ń bẹ́ ń gbà tó pé rọ̀gbà so rọ̀gbà actually wà lọ́fíìsì yẹn. àǹtí ìdẹ́ sọ fún mi pé kí n má wọlé. take it easy tiẹ̀ ṣé ó rí kò ń ṣẹjọ́ òun náà nǹkan tí rọgbà ni kò sọ ló sọ àmọ́ wá fi yẹn ṣe bínú ṣùgbọ́n jẹ́ ni wọ́n gbé wá. àǹtí ẹ̀rẹ̀jọ́ kẹ́ bá mi pè wọ́n mo ti dúró dè wọ́n látàrọ̀ mo ń dúró ẹ bá mi pè wọ́n bóyá kí n wọlé ẹ má bínú wọ́n bízì ni. ẹ jọ bá mi pè wọ́n mi ní one time tí mo lè lo ń ẹ mọ ìdí. ẹ má bínú wọ́n bízì wọ́n bízì ẹ fún wọn ní one time. Ah, ah, mo wá kó aṣọ ọ̀gá ni. ẹ kì í sọ báyìí. náà gá wà ń ta ọlọ́run fẹ́ káṣọ. ok no problem máa lọ màá wá bá. alfa ó ti ń bọ̀. a ò ṣe ọ̀rẹ́ mi ò ṣe má gbá yìí. mo wá kó aṣọ ọ̀gá ni bẹ́ẹ̀ mo máa ń kó aṣoṣọ. nítorí fọ. ọ̀nkú ẹni lè máa ṣe yẹn mọ́ èmi ni mo fẹ́ máa fọ àwọn aṣọ ọkọ mi sí. ah ṣé mo ṣe wọn ni. àánú ah, ẹ ṣe wọn as obìnrin èmi ló yẹ kí n máa fọ àwọn aṣọ ọkọ mi. ẹ má ṣerú ẹ má bá mi ṣerú ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ náà ipò tẹ wá ipò ẹlẹgẹ́ ni ẹ ní láti máa ṣe wàhálà rárá o ṣé di ewì máa ń fọ ẹ bá mi kó ẹ jẹ́ kí n lọ fọ mo fọ náà bá bẹ yáǹtì. ọ̀nkú ẹ má wọrí as obìnrin gidi ojúṣe mi ni láti máa fọ àwọn aṣọ ọkọ mi so kò ń ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ wá or anything. èdè tí kọ́kọ́ dá àyàjà mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé bóyá mo ń ṣe ọ̀gá ni ah, ọ̀rọ̀ yín ti yé mi eh, but once again ẹ má ṣe wàhálà púpọ̀ ah, ẹ má rọra o ẹ bá mi kí wọn tí wọ́n bá dé. Ah, ẹ ṣe kẹ́ ẹ tẹ́kì rẹ̀. ẹ fọwọ́ ara rẹ̀ síbẹ̀. rádarà ìdílé tó ń ṣe. èwo lèyí tó ń ṣe nǹkan tí mo bí ẹni yẹn. mo ní kí dry cleaner wálé kó wá káṣọ mi ó dẹ̀ refuse láti kó fún ọ fún kí ni for what. Eh, actually ó wá lóòótọ́ but èmi ni mo ní pé kó má bọ́dà since tóbìnrin ti wà nù lẹ́sìn kò ní ìdìbò máa waste owó pé kí n máa bá ẹ ṣe gbogbo ẹ̀. èmi dẹ̀ ni mo sọ fún ẹ pé mo ń waste owó lórí aṣọ mi aṣọ mi ni ṣé mo sọ fún ẹ pé mo ń waste owó ni èmi mo ní nǹkan mi hey listen young lady o oh, kì í ṣe maid mi mi ò hire maid o if i want a maid i can afford to hire a maid so you not as far as i am concerned you my tenant my neighbor. nítorí pé màmá mi wá involved o ní grace tó ní tó fi ń gbénu lé mi o so tenant mi ni ẹ o dẹ̀ lè lọ anytime and let me tell you gbogbo nǹkan tó ń ṣe yìí ó impress mi o tó bá rò pé ó fẹ́ fi gbogbo nonsense tó ń ṣe yìí ó fẹ́ fi impress mi ó impress mi o máa fọwọ́ kan aṣọ mi mọ́ do you understand and listen àwọn aṣọ tó kó kalẹ̀ yìí tó tọ́nà sí i má ju aṣọ mi náà o má ju aṣọ mi o sí ṣé ọmọ ọmọ nǹkan tó ń pè ní seven stars àwọn fabric ṣe seven stars ni wọ́n má jò o nǹkan tó ń sọ fún ẹni pé wọ́n má jò do you understand kò jẹ́ mi o impress mi o bá mi faṣọ mi lẹ̀ drakina máa wálé wá kaṣọ mi. They say sometimes love is just like this. You're in love with someone and he's not in love with you. Àkọsílẹ̀ ó lágbára ju ìfẹ́. Ewu ló la. Mo láì kọ́ lọ bí. Gbogbo ẹ̀ ló fẹ́ láì kó lójú kòkòrò. Ẹ bẹ́ẹ̀. Ah, ah, brother Rogba. Eh, how are you? ọjọ́ mẹ́ta ṣàlàfíà ni. ojú ló you look so beautiful. Eh, eh, hey baby. Ah. I've been calling your phone, oh, pick, mo send text or oh, reply. Is anything wrong? Are you avoiding me? Excuse me? Are you asking if I'm avoiding you? Yes. Ombe lo mi is anything wrong? Are you joking? Come, come, come, come, whoa rọgbà stop deceiving me this is mere deceit You're just a deceiver Oh, fear! I won't let ń one mi wípé is anything wrong just oh. honey why are you talking like this uh, we we've settled this mo mo ṣàlàyé fún ẹ náà pé ọmọbìnrin yẹn wà ń lé mi títí tó fi máa bímọ there is nothing between us and I told you everything about it uh, I, and I do not love her I love you ṣáde òde máa ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀ kọ́dà rọgbà kọ́ tí mo fẹ́ sọ inú ẹ̀ wò ẹ fún ọ̀rẹ́ mi ní ring ẹ wá fún yín olóyún ó tún wá bá yín gbé ẹ wá ń wá síbí ìbàyẹn wá ní pé ẹ kíní kan ah dàgbà kò mix tí wọ́n lè kọ́ yé pé èmi ni o àti day one ni mo ti máa jápa èmi ọmọ gbogbo tẹjọ ń tẹjọ ń bára yín sọ yìí. ìṣàdé báwo ni wọn ṣe sọ. wọ́n máa jẹ́ mo máa rí ẹ létà. ìṣàdé olú. mo máa ṣètò ọ̀rọ̀ yín ẹ pẹ̀lẹ́ ẹ bọ́dà rọ̀gbà. ìyá máa ta fẹ́ lọ yẹn a sì máa lọ ṣe ti gbọ́. all right love Uh, baby, I, I don't really understand what is going on. See, are you saying it's over between us? Am I saying it's over? What language do you want me to speak? What language don't you understand? I am done! I'm done with you, Baba. I'm done! Honey, you can't be done with me. I love you. I, I can't live without you. You can't live without you, me. You're not even wearing my ring. You can't live without me. Yes. And you're living with another woman here in the same house. You sleep in the same bed. I hate you. Get out. Honey, please. I said get out. Honey, please. Please. You're so dead. Adé wo ibi tá a bá dé ò ti sú mi kí ni mo tún fẹ́ ṣe gbogbo nǹkan tó kọ́ mi ni mo ti ṣe àfi bẹ́ẹ̀ ni pé ó ń worst sí kó wojú mi. kò lè wojú ẹ ìwọ náà wo bó ṣe múra ẹ oyún oṣù mélòó ló ti ní tó ti ń kó sí gown. ló ti ló ti ń kórun pọ̀ mórí ló wọ yẹ́rìn ló anything. ìwọ̀n adé ṣé bí wọ́n sọ pé gown ló lóyún máa ń wọ̀. and besides èmi náà máa ń múra dáadáa ó ṣàmọ̀ mi but mo kàn mo kàn wà tired lẹ́ni ni mi ò lè múra. Mm-hmm. wọ́n ní gáwọn lolóyún máa ń wọ̀ ìyẹn olóyún tí ò bá já ó kò tiẹ̀ lówó ó kò tiẹ̀ wà òkè ẹ láti sìn lọ oyún ò tí tó nǹkan kan ti kó sí gáà ìwọ tó yẹ kó máa wọ skirt and blouse tó yẹ kó máa wọ àwọn aṣọ tó yẹ kó máa wà revealing tó yẹ pé tí ọkọ ẹ bá rí ẹgan báyìí òun kò ní lè gbójú kúrò ń ọkùnrin wo ló máa rí twenty tansi tí ò ní melt. Yewande <sighs> you are a oh. bad girl. bad girl ni mi o. kọ́tọ̀ dẹ̀ sọ yẹn make sense i'm gonna try the house. You mm-hmm. are wà á délé gbọ́. Oh, bẹ́tà olóyún omi you kò má wá sẹ́ksì. mo gbọ́ jẹ́ kí bẹ́ẹ̀tì kan tó wà jẹ́ fún mi. mo bí ọ̀rẹ́ mi. Ah, ó tọ́ dẹ̀ ní yíwọ́n dé sọ tí mo bá lo waist train àti pàtí breast if you go eat i'm going to try. Hey, what are you wearing? You look so beautiful. Thank you. Can you turn and let me see you? Wow. You look so beautiful. Sorry. Kì í ṣe pé máa ń wọ́n mi Really? Ẹ̀ eh, bọ́dọ̀ máa ń ṣe you know, by not dressing this sexy. Okay, is that a promise? Yeah, a okay, promise. I promise to always love you from today. Really? Yes, really. Yeah. I love you. I love you more. Ooh. <laughs> hey! Hey! Can you gbogbo orí burúkú tó ń ṣe sitting room mi What are you doing? tó bá yẹ pé mo má lè jò bọ̀ wá nílé ńkọ́ ó wá dúró síbi òun ṣe bí aṣẹ́wó òun ṣe nonsense òun ṣe ojú òun ṣe bí wèrè ní sitting room mi for what. adirogbo am I not beautiful enough as a woman. ṣé orí mo ṣe sexy mo ṣe fi am I not beautiful enough. orí ẹ ti dàrú orí ẹ ò pé àyángédé ní ẹ̀yàn ọ̀dẹ̀ nǹkan tí mò ń rí iwájú mi mò ń rí ọmọbìnrin aṣẹ́wó tó yẹ kó wà lórí street àbí títì níbi mọ́tò kan tó dẹ̀ ń dán yẹn wo ní sitting room mi please mi ìfẹ́ o mi ìfẹ́ wèrè o kò gbé ẹrẹ kó lọ́nà fún mi jọ ọ̀dẹ̀ burúkú ẹ ọ̀gbẹ́ni dìde o dìde kó sì ti. ẹ kí ló ṣe ẹ. I wait because of you. kí ni. body cleaner. ẹ. I wait because of you. ah ó wọ nǹkan ni wọ nǹkan sínú ẹ ọmọ ìṣá máa kó tiẹ̀ bá mi ẹ kí ló ẹ tù náà ó dáhùn dídé jọ ẹ jìde ọmọ ìṣá máa kó ní burúkú tiẹ̀. ojú mi rí tó lóko ìfẹ́ tí mo lọ ọ̀fà ìfẹ́ wọ̀ mí lọ́kàn o díẹ̀ ló kù. dókítà you. Mẹ́sà. But sir, ẹ ṣe mẹ́rin kíyàwó yín wọ waist trainer pẹ̀lú condition tó wine. It's very risky. Àwí ta ìwé wọ́n lọ kó sí high Party will not náà lọ tí wàá lápò to bẹ́yìn. Uh, uh, God. Um, so, nǹkan tó ṣe yẹn ó ti affect oyún yẹn sí. Oyún ti bàjẹ́. Rárá o, the pregnancy is intact. But ẹ ní láti wà very careful to reassure me nísìnyí láti lọ ṣe shopping fún wọn kẹra àwọn maternity gowns tó máa fi gbé oyún and she has to stay away from high heels for now. Um, oyún yẹn ò bàjẹ́. kò bàjẹ́ o you can go and see her. okay i will i will go see her now. okay. àwa máa rí di. oh i want to get something from the car àwa máa rí dí ní iṣẹ́ Elédùmarè. <laughs> What's funny? Ah! ọ̀rọ̀ tó sọ náà ló fọ́ ní sinmi ah! wọn náà ò bó ṣe ronú ọkàn ronú kékeré ṣá olóhùn ẹ̀ kó yún yẹn bàjẹ́. of course kó yún yẹn bàjẹ́ kó má látúnṣe mọ́ kó bàjẹ́ olúwo ń kókó alẹ́ tu ọ́ kó lọ lẹ́yìn ọ̀run mi. Ah! ó máa ṣe mùsùlùmí kẹ́mi bọ́ ṣó mọ̀ pé mi náà lóyún ni. èmi ò mọ̀ pé mi lóyún o. anyway sórí tóyún ẹ bá bàjẹ́ á jẹ́ pé iṣẹ́ tọ́lọ́run ò parí ni ẹ àmọ́ sórí oyún tẹ́jìdé ní fún ẹ iṣẹ́ tọ́lọ́run ti parí ni o mímí kan ò lè mí ó gbórí àyíndé iṣẹ́ tọ́lọ́run bá parí tọ́mọ ádámọ̀ kan fẹ́ tu wò lásán ni o ọ̀rẹ́ mi rọra gba fèètì ẹ̀ gba kádàrà. níyì bẹ́ẹ̀ ni. ṣé wọ́n ni pí ọlọ́run ni àbí sẹ́kítírì ẹ̀ tó fi mọ̀ pé ti parí ilé ìfẹ́ mi oyún mi lásán tí tó ń ṣe tó yẹ o ń bàjẹ́ ó mọ ohun tó ló ṣe bóyá ọ̀nà sọ pé òdìdí gáàdù kéèyàn fún mọ́kùn báyìí kó di pé ó rẹ̀ jẹ̀ pẹ̀lú oyún ò bàjẹ́ ṣé òun ẹ̀pọ̀ ọmọ yẹn máa stọ́bọ̀n ni ó máa bí ọmọ yìí ó lẹ́fẹ̀tì èmi ọ̀rọ̀ àgbà kádàrà kó bímọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ̀pọ̀ ọ̀rẹ́ mi ni ẹ̀ advice máa fún ẹ sí pé yà kó lọ sórí Google kó máa lọ search orúkọ tó máa sùn ló máa sọ ọmọ yẹn orúkọ tó rẹwà ló máa o báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà. kí ló dé kí ló máa search for orúkọ orúkọ èwo mi ò ní ẹ̀bi ẹ̀kọ́ èmi tí mo fi gbogbo ọ̀rọ̀ mi lò ẹ́ ń gbowó gbà ni. àwọn má gbé yẹn wá o ṣé èmi ò ń fọ̀rọ̀ tèmi lò ẹni dáhùn ṣé èmi ò ń fi ọ̀rọ̀ tèmi lò ẹni ó tọrọ ni ok last time tí ṣaléwá tó ṣẹ̀ mí kí ló sọ fún mi. mo ní kó má lè. ẹ obìnrin gidi ni ṣaléwá náà. ọ ṣé ṣaléwá fáyẹn tó èjì dè. bó ti wá ti ṣaléwá lọ́ọ̀fù ara yín kẹ́ẹ̀ tó fara yín náà eléyìí mo lọ́ọ̀fù ẹ̀ ẹ kí wálé tí wò lè love èjìdí. nítorí pé mo love ẹ ṣé máa ń force love ni. Eh, ìwọ ló máa kó ṣe eh, okay now ṣáléwá tèmi ò bá ń lé lèmi love yẹn o ọmọ tí wọ́n bá ń lé tó tó ṣe okay nínú èjìdí àti ṣáléwá ta ló fáyìn jù. tó fáyìn jù èèyàn tí mo kó bá wù mí kó fáyìn lójú. alábòsí ni ẹ wàhálà alábòsí ni ẹ ọmọ yóò fáyìn bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi eh, ṣó mọ̀ pé mo ní mo ní rí ibi tó dáa tí yóò dáa kìtì ẹ̀ sí ọ̀rọ̀ àgbà fọlọ́run ìyẹn lẹ̀ jàre ọmọ tá a bá ń lé àwa lọ́ọ̀fù ẹ̀ ọmọ tí wọ́n bá ń lé olóò lọ́ọ̀fù ẹ̀ kí ló ń ṣí ẹ̀ àjára ẹ̀ jàre. bọ̀bọ̀ yẹ màá fẹ́ bójú Spain jẹ́ màrí. ọ̀gbẹ́ni fimilẹ jàre kí ni o dàn ó wà títí títí tiri. mascon wo bí ìgbà tẹ́mi gba mẹ́ta mi ò gba báyìí o. tọrọ ní sórí lọ́jọ́ títà ájú ní ibi tí a ti wo bọ̀ tí ó di quarter final england kó tíìmù mẹ́rin wa mo ní àbúrò mi bákà tí mo filẹ̀ ipa aṣojú mi ó ti fẹ́ bojú mi jẹ báyìí. àwọn àbúrò ẹ̀ bákà o ọ̀gbẹ́ni kúrò jàre ṣé ọmọ yẹn tí mo gbélé géèmù ṣá jẹ́ kí n gbádùn géèmù. three o oh down three o oh down. ẹ ṣé èmi èmi ò mi ò nà wọ́n jọ ẹ̀yìn àbẹ́ òní. àyà wa. ẹ mo ní kí n gbé jù kí wá fún yín kẹfẹ́ lè kó dànù ah. oúnjẹ yẹn ti fẹ́ ready. o ṣe máa dì mo jẹ́rìí ẹ mo jẹ́rìí ẹ. má block view mi náà. ṣé ó ń kíkì. ó ń kíkì pẹ̀lẹ́ wẹ́rẹ́ ni wẹ́rẹ́ lògìdọ̀ bí nígbà jẹun ẹ̀ mo fọ́nbù ọmọdé yìí ó ń ṣe jẹun jẹ máa ń dùn. ìyàwó wa ò lè poison mi. ọ̀gbẹ́ni kí ló tó ń fọmọdé ń fọ soap náà bikini. kí ló tó ń fọmọdé ń fọ soap náà èwo ni kí ló tó ń pè ní ìyàwó wa ìyàwó wa ìyàwó ẹ̀yin wò. rọgbà rọgbà o ṣì gbé jẹ fún orí kò gbà fọlọ́hún ọmọ ti yẹ́bì báyìí ń gbénu ilé ẹ̀ ìwọ náà dẹ̀ ló fún lóyún ó dẹ̀ ṣe ń jápá mọ́nú. èmi náà dẹ̀ mo fún lóyún ah. bí pé ọ̀lọ́ bá mi di owó ẹ̀ mu ló di ẹsẹ̀ mu ìwọ náà ló fún lóyún mi láì gbọ́ nǹkan tó máa ń sọ yìí o. ọ̀rẹ́ mi àjọ mọ̀ ìwọ ló fún lóyún dẹ̀ ti bẹ́ẹ̀ gbé gẹ́gẹ́ bí ìyàwó ó kì í sì èèyàn lóyún fọ́ọ̀rẹ́ mi ó ń tọ́jú wa dáadáa ó mú oúnjẹ sí ká ní mi ò mọ̀ ẹ́ pé big boy ni ẹni màá ní òun ṣe bí ẹni tí ò jẹun rí kí ló tó ń ṣe gbogbo ẹ̀ náà torí pé ó dáná. ẹ gbọ́ yóò gbọ́ jẹ ìwèrè tá a máa lọ́ra jẹ tá a máa waste owó yẹn kò dùn tó ń jẹ ọmọdé. gbọ́dọ̀ lẹ́nu ẹ̀. ìwọ ló mọ̀. bó ṣe wà ẹ́ ń sìn ẹ́ tó ń jọ ọlá màmí tó fi wà nulẹ̀ mo rò pé bóyá ókè tọ́lọ́n bá ṣe tó lọ bí ọmọ gidi tó bí ọmọ gidi bóyá ó tún lè kọ́kọ́ lè ṣẹlẹ̀ ká láìkẹ́ díẹ̀ ká dẹ̀ láìkọ́ ọmọ bọ̀ǹgbà tó máa lọ wá lọ mú wèrè kọ́ wálé ọ̀kẹ́rẹ́ fẹ́ bímọ lé o fẹ́ bí nǹkan ọbẹ̀ nígbà tó máa dé obìnrin ló tún wà nù scan. obìnrin. scan result ẹ obìnrin ló wà nbẹ. ẹ kò mí ọ̀rẹ́ mi ọwọ́ ẹ̀rọ ló bá dé tó bá bóbìnrin fún ẹ ń sìn á dẹ̀ fọkùnrin ṣe second born àbí. ọ̀gbẹ́ni kí ló tó sọ̀rọ̀ báyìí náà bó ṣe ń sàn ló ń sàn bí pọ́ta mi nìyẹn. ṣé o ti gbàgbé nǹkan tó máa ń sọ fún ẹ ni láti bàtà ti wà ní secondary school láti secondary school days wa mo ti ṣàlàyé fún ẹ pé nǹkan tó máa wù mí láyé tí mo ń tọ̀ lọ́wọ́ Ọlọ́run ó ní pé kí n fi ọkùnrin ṣàkọ́bí what are you now saying? Ah, rọgbà ṣe bọ́ mọ̀ ọ̀dọ̀ àfáà yẹn ó gbàgbé ni wọ́n ló yẹ kí n máa kírun now ká ló gbọ́ ọlọ́run gbọ́ àmọ́ ìpínpín ṣe wọn ọlọ́run kó rí lọ́lọ́run jẹ́ orí bẹ́ẹ̀. nǹkan tí mo ń sọ fún ẹ nìyẹn ó túmọ̀ sí pé ọlọ́run kèmí àti ẹ̀pọ̀ nǹkan tèmi fẹ́ mi ò rí látàrẹ̀ then a a papọ̀ ọlọ́run fẹ́ ká papọ̀. Ah, rọgbà rọgbà ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni wo bílẹ̀ tó ń ṣe mi láìkẹ́ eh, mi láìkẹ́ o. gbà fọlọ́hún. mi láìkẹ́ o abimu abimu bi jọ n torí Ọlọ́run all these things that I've sweated for all the things that I've worked for all my life ta ló take over from me obìnrin ó máa kò máa tà báwo tó bá fobìnrin ṣáà ní first born á dẹ̀ bí second born ajọ́kùnrin àbí kí ni èmi kọ́ ló máa bí yẹn fún un. ṣé mi ò ṣọmọ ni. mo ti gbọ́. anyways nǹkan tó ṣẹlẹ̀ ní gbọ́dọ̀ pé tẹ́ńṣọ̀ wọn bẹ́ẹ̀ ṣe fẹ́ lù sí yìí ṣe wà lára. tàbí mi ò lè lù máa gbogbo nǹkan tó ń sọ lálẹ́ ṣe máa provoke mi náà máa ṣe lose ṣé ọmọ yẹn ṣe mo gbélé kínní. mi ránṣẹ́. náà mo ti bọ́. bóyá òbí tí bọ́ọ̀bà tán àti bára wa sọ. ọ̀gbẹ́ni bóyá jẹ́ ká jẹ́ ká lọ jẹun ta. ó ti jẹun ta kẹ ṣé oúnjẹ ta lè dùn tó oúnjẹ tí ìyàwó wa ṣe ni. jẹ́ ká lọ jẹun ta. oúnjẹ ìyàwó wa lèmi máa jẹ ìwọ lè máa lọ. jẹun ta ọ̀gbẹ́ni fẹ́ lọ sùn. Ọlọ́run ayọ̀ ṣọ́ orí géèmù bíi. ṣèbí tí bọ̀bọ̀ ìfẹ́ gbà mí mi lélẹ̀. bóun tí wọ́n fẹ́ràn ọmọkùnrin báyìí. ah ah hey oríṣiríṣi irú ìbéèrè burúkú wo nìyẹn ah bóun ló ṣe máa máa béèrè lọ́wọ́ ẹ wípé ẹ eh, bóyá kinní kan ọkùnrin lòún fẹ́ ọkùnrin kọ́ lòún fẹ́ ẹ mélòó fúnra rẹ̀ gan lòún fúnra ẹ ti bírí tó ń sọ pé tó ń tó ń dìtàmì irú ọmọ tóun fẹ́ bí àǹtí mi ẹ lè understand. Kini mi ole, understand understand what? ah nobody ah, níbo ni wọ́n ti wọ́n ti gbọ́ páyé ti ń ṣerú ẹ̀ irú ìsọkúsọ wo lè máa ń sọ gan lẹ́nu. ah báwo báwo gbà tí ń gbà tó ń bẹ́ẹ̀ sọ ọpọlọ wo lo fi ń wò báwo lo ṣe ń rò eh, wọn ò fẹ́ nílùú òǹdarin nígbà tó bá wá darin òun tọ́ta ló fẹ́ tọ́ta ló máa bẹ́ẹ̀ máa jó. àǹtí mi ìgbà tó dẹ̀ sọ pé ọmọkùnrin lòun fẹ́ ń kọ́ alice marshal try láti fún ní nǹkan tó bá fẹ́ ìyẹn tún lè jẹ́ kó love mi dáadáa Ọlọ́run wíṣ láti jẹ́ kọ́kùnrin jẹ́ first born òun. What is wrong with your head? Ṣé nǹkan kan mi ń ba ìjà ni? Ẹ́ kí ló ṣe ọmọdé ṣé nǹkan mi ń ba ìjà ṣé nǹkan mi ti lọ́wọ́ sí ẹ? Because mo ṣe ń wo ọ̀rọ̀ ẹ̀ yóò ti ń jọ wípé nǹkan mi ti ń ba orí ẹ̀ jà níbo ni wọ́n ti gba rí toríjọ́ tí mo ti dáyé níbi tí èjì mi dé yìí mi ò gbọ́ rí wípé ọmọkùnrin wọ́n máa ń wá yí sóbìnrin tàbí wọ́n yí obìnrin sọ́kùnrin níbo ni wọ́n ti gbọ́ wípé irú ẹ̀ possible it's not possible not possible. ó possible bàjẹ́ èjìdé ibi téèyàn bá rìn dé lórí ìrànmọ́ o gbàgbé èmi ní bàbá kan gbẹ́jọ́ tó jẹ́ pé tó bá gbé problem ẹ̀ débẹ̀ ó máa help ẹ ni. ó máa tọ̀nà ọmọ yẹn sí ọkùnrin. a ló máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́ọ̀ bàbá yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀. ó dẹ̀ ṣọ́. tó bá ti rẹ́dì jẹ́ a lọ. inú mi á dùn. ìbọn nàìjíríà kìtì rẹ́jù ẹ̀yìn ajá méjì abùbágbọ̀ lọ́jọ́ tí wọ́n jí wọ́n sọ pé wọ́n ní júbà bàbá wọn wọ́n jí wọ́n sọ pé wọ́n ní júbà ayẹyẹ àwọn àṣìbà bàbá o àṣìbà olúwo àṣìbà ìjùbọ̀nà àyàfi táwọn bá dé ṣe kúrò mọ́ṣẹ́ ìgbà. ọ̀pọ̀ tí ní kan là ń kọrún àwọn ọmọ tuntun ọmọ tuntun ó ti kọ́lé ọ̀rùn bọ̀wọ̀ sílé ayé àbọ̀ ni wọ́n ṣe òjá ọmọ balẹ̀ á pe ìyá òjá ọmọ balẹ̀ á pe ọba ó dúró gbèríko tá a bá gẹ́kun á padà sínú ọgbọ́ bá a pẹja á padà sínú ọgbọ́ á sùn padà ní ti gàdà padà padà á sùn padà ní ti gàdà padà káàbọ̀ káàbọ̀ ọba padà. ẹkùn sájáde ejò ń bọ̀ ẹkùn jáde ejò ń bọ̀ sájáde. ó di kẹlẹ ẹ ṣeun ẹ̀yin ò nílẹ̀ ẹ̀yin ni gbẹ̀kẹ́ ti fọwọ́ ti dé igbá aláàmù tí fọwọ́ tẹ̀ bá ògiri ẹ ṣeun. ọ̀nà tọ́lọ́run bá ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ lọ́rẹ́ nìkan kò mọ̀. kì í ṣe pé kóyákóyá báwọn ìgbó náà gbooru kọ́ lèèyàn máa jọ́pọ̀ lọ́ngbà mi béèyàn bá fi wàdùwàdù téè mọ́mọ́ rogun ó lè dá pẹ̀lú. àṣekágbá rẹ̀ ń bẹ́yàn yín òun rẹ̀. ó ní ọgbà. bó o ti ń wò yìí ọmọ fi fọkọ ọmọ ni fọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje yìí ìwọ lọ bí tẹ́ ẹ ti máa ń ṣàyẹ̀wò tọ́ọ̀ bá ba bẹ́ẹ̀ kọ́ pa mí ẹ ṣe kò sà but ṣé alẹ́ ni màá máa lò ní àbí àárọ̀. ọkù làákàyè alẹ́ ńlọrọ̀ ìfọkànmu pọ̀ bá ti fẹ́ sùn báyìí ni ẹjọ́ sá ṣé tí mo bá lò ṣé ó máa tàn sọkùnrin. Ah, ah, kí ló yẹ tó ń dá òtí bàbá sórí ah, eh. lẹ́yìn ọlọ́run ọba wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bàbá yìí ló tún kàn mo trust wọn dákun eh, eh. torí ẹ mo ṣe mú ẹ wá sí ìbáyìí náà tó bá ti sọ nǹkan fún ẹ ṣáàgbà pé bó ṣe máa rí yẹn ìwọ lọ lo nǹkan tó sọ fún ẹ kí a ọmọ ti dọkùnrin nǹkan tá a fẹ́ ló máa dì. kì í tún ṣe báwọn bẹ́ẹ̀ yàn bá dó lóòrò báyìí mo lè sọ dígí. ṣòṣù gbọ́ngàn tí bàbá sọ bàbá máa ń sọ̀yọ̀ dígì. à ń padà bọ̀ mi. ó ti dà bàbá ẹ ṣe ẹ má pẹ́ o ó ti dà ó ti dà ẹ má wọlé o ẹ má wọlé o. Mm. wọ́n tún ṣe olúwa ṣùgbọ́n àwa tó bolúwa mm. kì í yọ. Èjìdé. Mo ló ti rẹ́jẹ̀. Wait! Kí ló ṣe you're bleeding? I used something. You did what? I, I used something. What did you use? Ọláwọ̀ ò ní jẹ́ kó kó bá mi. Hospital, ṣáà jẹ́ ká máa lọ sí hospital. Jẹ́ àlọ́ sí hospital delay. Eh, Yéwándé, Yéwándé. Kí ló ṣe Yéwándé? Oh, oh, Yéwándé jẹ́ dókítà ni. Oh, Yéwándé ló mọ ibi tó máa gbé e lọ. Ah! What's your password? What's your... Eh, eh, eh. Two zero, two zero one three one nine, two zero one three one. Ooh, ooh, ooh, ooh. Tèkì gbọ́ ọjọ́. Hello Èjìdé báwo ni? Ṣó ti lọ? Lo kí ni? Ẹ ra ẹ ká sọ̀sà. Ẹ ká sọ̀sà. Yéwándé, Èjìdé ń bleed profusely bye mo dẹ̀ ní kó jẹ́ ká lọ sọ́spítù ó ní wọ́n ló mọ ibi tó máa gbé òun lọ kí ló ṣe. mi mọ kókó pa ọ mi mọ kókó pa ọ. mi mọ mi mọ ní ti pa ọ òun ló sọ pé òun fẹ́ ṣe ìjọmọ sọkùnrin o mi mọ pa ọ. kí lẹ wá lò ẹ lò. mo kú jìdé ń bíríìdì kẹ àbúlọ ìburúkú lè jìdé ni kí ló lọ dárúkọ mi fún ah! ọlọ́run bá jẹ́ bá ọ ọlọ́run ṣàánú ẹ fẹ́ ṣe ìjọba sọ́kùnrin ah, olórí burúkú ni ẹ o ó fẹ́ bọ́ yé mi ti dà ah, jẹ́ ká lọ sí ah! mo dá lọ ta ni mo fẹ́ pè bá káàbù lọ. èmi ló mọ ẹ̀bẹ̀ ìwọ ló ẹ̀bẹ̀ òṣì tó ń bẹ̀ mí wọn ò ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ ìyàwó ọmọdé kò dẹ̀yìn lẹ́yìn mi o. ẹ má bínú. kò dẹ̀yìn lẹ́yìn mi o ṣé nígbà tí mo kọjá fún wọn ṣé kò ṣojú ẹ ni àbọ̀dọ̀ ẹ̀bẹ̀ òṣìwò ló ń bẹ̀ mí. ẹ má bínú ma as soon as tó bá ti dé a máa make sure pé wọ́n send owó yẹn sí ma. wọ́n á lẹ́bẹ̀ ṣẹ̀ má jẹ́ kí n finú burúkú má yẹ kí n fìbínú sọ̀rọ̀ burúkú sí ẹ ṣé bí ó ṣojú ẹ nígbà tí mò ń supply wọn àbí ò síbẹ̀ ni ò síbẹ̀ nígbà tí mo gbọ́jà wá ń gbà yẹn tó dẹ̀ ní pé kò sí kankan lọ́wọ́ mo dẹ̀ wo pé wẹ̀ kò ṣe pé bóyá arú ẹ̀ ti ṣọmọ lọ́wọ́ ẹ̀ rí ó dáa fún mi ní iye tó wà lọ́wọ́ ẹ̀ ó ní kò sí kankan mo dẹ̀ ní pé kò fowó lẹ̀ ó dẹ̀ nígbà báyìí ni mo dẹ̀ tíjẹ́ bíbá ilẹ̀ mẹ́ta mánéjà àti yín sọ fẹ́ mi pé kẹ́mi kẹ́mi calm down is it mad is it mad ṣé mo ṣọgbẹ́ ẹgbẹ́ ọ̀gá ẹ̀ ni. ẹ má bínú ma ẹ má as soon as tó bá ti dé a máa send owó yẹn sí ma ẹ má bínú ẹ má bínú. owó wo ni wọ́n lè send sí mi bí mo ṣe ń lọ yìí ṣọ́ọ̀bù ẹ̀ ni mo ń lọ màá dẹ̀ yà ní police station màá kó àwọn ọlọ́pàá wọn á bá mi lọ ti gbogbo bẹ̀ pa ẹ rò pé bóyá ẹ rò pé bóyá kíní ẹ má wọrí kíní ló ń bá yín tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. hello hello rọgbà kí ló ṣẹlẹ̀ èjìdé wọn àbí ẹkú. Ah, wọn àbí ẹkún èmi ni mo sọ wọn àbí ẹkún tíátà lọ́rọ̀ pọ̀ ń ṣe ah, wọn àbí ẹkún rọgbà lélẹ́yìí tó wọ̀ yìí tó bá bá mi dọ̀wọ̀ wá dọ̀tán torí ikú apẹ́ rọgbà àrùn agbẹ́ẹ̀dẹ̀ rọgbà wọ́n máa jẹ́ kó sùsù ní àgbàrá wọ́n bí mo ṣe wà yìí ó ti ṣe ó ti ṣẹkú ó ṣe àrùn màá bẹ́ẹ̀ wọ wàhálà kan bóyá tíátà ló ń ṣe ni ta ló bá sọ I don't want to listen to anything what are you talking about ah wá èjìjẹ́ lọ́ọ́ bá ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi tó ń bá fa èmi ọ̀rọ̀ gbọ̀n ó ti wọnú pẹ́pẹ́ mi báyìí máa sún ẹ dànù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa sún ẹ àkẹ́kẹ́ mi àtẹ́wà máa kígbe oró bíi olórí ó lè padà lẹ́yìn mi àbí kó wọ́n fi ṣe ẹ ni. kí ló sọ ìwọ wa tó bá fi lè kú ọ̀bẹ kí tó débẹ̀ ọ̀ràn ni o wọn àbí ẹrẹ òun mo sọ yẹn ó ti pẹ́ tó ti ṣe tó ti jẹ ti dán bára yín fa àbí ẹ kò sí wàhálà àbúrò tèmi wà nú àgbàlẹ̀ ẹ̀jẹ̀ ó ní sóríire o ní o wà á kú kó tó kú ni mo sọ fún ẹ èmi á make sure pé o kú kó tó kú ìwọ lò ṣe olórí burúkú ọkùnrin wọn ò fẹ́yàn ni wọ́n fẹ́ ni tó fi wá tó fi wá di tó fi wá di wàhálà ìwọ náà máa kọ́kọ́ fẹ́ o ti pa tọ́bútọ́búrò mi máa kú pa pàwọ̀ fúnra ẹ̀ dànù ìwọ ló ṣí èèyàn yìí ikú pẹ́ bẹ́ẹ̀ ni ma make sure pé pa. pẹ́ àrùn tí ẹ ti gbé ẹdì ọ̀rẹ́ ní ṣe wà yóò lè sórí ire mọ́ láyé èmi mo bẹ́ẹ̀ sọ wàá rẹ́ nípa wàá mọ̀ pé àwọn tó bẹ̀ fà wọ́n pọ̀ gan ni àwọn arógbà aṣọ má balẹ̀ gan wọ́n bẹ̀ fà wọ́n bẹ̀ fà ilẹ̀ bẹ̀ fà gbogbo abẹ́ fà jàtijàti bastard. Have you Nonsense. ever thought about these? pé rárá ò lè gbèjà hmm. omi. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwọ̀ bá a bá wí fọmọ ẹni a bàbá bọ́mọ ẹni sọ mo rò pé ó yẹ kó gbà èyí tí ó gbà pàápàá àti fojú ara wa rí báyìí bí wọ́n ṣe ń fọwọ́ ara wọn ṣera wọn èjìdé òdẹ̀fẹ̀ mẹ́ta káìtì nítorí ọkùnrin ò fẹ́ para ẹ̀ dànù nítorí ọkùnrin ẹ̀mí ẹ̀ ò tiẹ̀ wá ju ẹ́ lójúmọ́ ẹ̀mí ẹ̀ dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀ ò tiẹ̀ ní lára ẹ mọ́ èyí tó ṣe é yìí tó bá jẹ́ pé gbẹ̀mí ẹ̀ lọ́ńkọ́ àbí kò ọ̀kọ́ ṣe wípé you can die in the process. I was really afraid for you. Mo dẹ̀ mọ ohun tó ń ṣe ẹ́. One side love ló ń dààmú ẹ̀. I know it. One side love òun ni nǹkan tó pa tó fi parẹ́ ẹ̀ dànù. And I was telling you, mo ní bọ̀bọ̀ yìí ò love ẹ̀. I mean, Ejide, are you a child? You're not a baby. Ejide, you're not. Mi ìṣáà ni lọ yá ẹnu fi bá ẹ sọ̀rọ̀. Èyí tí mo fi ń bá ẹ sọ yìí náà, òun náà ni màá fi máa bá ẹ sọ. So mo fọ̀rọ̀ ìsàdúrà àti títí tú mo ń bẹ lọ́run lórí ọ̀rọ̀ ẹni wípé ohun tó ń ṣe ẹ́ yìí ó lè pa ẹ́ dànù and you say this one side love sórí tí ẹni tó ní tí ò bá parẹ́ á pa partner I was praying for you pé kọ́lọ́ má tiẹ̀ jẹ́ kó lose life in the process èmi ò sọ wípé kò dáa kéèyàn nífẹ̀ẹ́ but ìfẹ́ àníjù òun ló máa ń pààyàn lára ṣé wá rí this one side love that I'm talking about kò kí n bímọ rẹ fẹ́ anybody tí ò bá bá rọ abá buké abáfọ́jú ìgbà míì wọ́n ń wáyé létí dídi ẹlòmíì gan tó bá tún bí tán wọ́n sin wọ́n lóye so kí wàá la fẹ́ fi ṣe nǹkan tó jẹ́ pé ta bá dánwò kò bímọ rẹ fẹ́nibọ̀dì so why are we doing it mo dẹ̀ sọ lọ́jọ́ kan fún ẹ o mo láàrúgbó ṣogeri o àwa náà ti rírú ẹ̀rí òun ló ṣe jẹ́ ká máa sọ ìṣòrí ohun táwa ti experience ló jẹ́ káwa náà máa jẹ́ kẹ́ fẹ́ máa fi ìwúpé pé ká máa jẹ́ kẹ́ máa mọ bílé ayé ṣe ń lọ abọ́rò pé tó bá sẹ̀mí ẹnu kí lorúkọ ẹ ti ń jẹ́ ọkọ tó lóun fẹ́ ó máa fẹ́ lòmíì by now a ti máa bá obìnrin míì ní àjọṣepọ̀ torí bọ́lọ́run ṣe ṣe nìyẹn èmi ò mọbi tọkùnrin ti rí tiwọn yé báyé wọn ṣe rí nìyẹn obìnrin míì ló máa ma fọwọ́ ra lórí pé kó pẹ̀lẹ́ tìyàwó ẹ̀ ibi tó ti ń fọwọ́ ra lórí ló ti máa fọwọ́ ra lára ibi tó ti ń fọwọ́ ra lára lálẹ́ ọjọ́ yẹn lọ́jọ́ yẹn gangan á bá ní àjọṣepọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ because tí obìnrin yẹn kọ́ ṣe tán yẹn báyìí obìnrin míì fẹ́ gbalé yẹn mọ́ lọ́wọ́ ni ọkùnrin ò dúró àwọn obìnrin tí wọ́n fẹ́ gbà ibi tá a jókòó sí gan àwọn gan òkè rẹ̀ ṣé wọn ò mọ̀ wípé obìnrin ló máa ń bẹ ọkùnrin pé kó pẹ̀lẹ́ gbogbo ètò ìṣẹ̀lẹ̀ síyàwó ẹ̀ ni kódà kó bímọ mẹ́wàá tí n tó bá ti ṣẹlẹ̀ bá ti ṣẹlẹ̀ bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn sórí ilé ayé la ti ba wípé kéèyàn kan máa nífẹ̀ẹ́ àníjù séèyàn kan ṣó wá rí ẹni tó nífẹ̀ẹ́ àníjù sí yẹn ìyẹn náà tún léèyàn kan tó ń kú sí o tí ó dà ráyè ti tiẹ̀ tó nífẹ̀ẹ́ àníjù sí i bọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn eléyà nífẹ̀ẹ́ lè eléyà nífẹ̀ẹ́ lè ìgbà míì àní réèyàn méjì tó fẹ́ra wọn dénú ìgbà míì ọlọ́run náà tún máa ń ṣe náà tó tún máa ń wà bọ́ tí ngbà tẹ́yìn ò bá dẹ̀ tí ì rí èèyàn ṣáà ní fẹ̀mí ara ẹ̀ takait kó sọ pé òun fẹ́ para òun dà nítorí ọ̀rọ̀ ọ̀fẹ́ kan when love is not mutual then what are you doing with it kò sí nǹkan tá a fẹ́ fi ṣe èèyàn máa ìfẹ́ ń pààyàn lára à wá ohun tó ń pè nífẹ̀ẹ́ ló ṣẹ̀ṣẹ̀ rí yìí ohun tó ń pè nífẹ̀ẹ́ nìyẹn wà elúwa kò kú dànù ní lójijì ìfẹ́ tó jẹ́ pé téèyàn bá ní sí èèyàn nílé ìdásùn o lè dá jẹ o lè dá mu o lè dá wọṣọ ẹni yẹn ni wàá máa fún gbogbo ọjọ́ ayé ẹ̀rọ ṣáṣáṣá kéèyàn wá máa ṣe gbogbo orú yẹn ṣéèyàn wá dìsá pé kírú ẹni yàn téèyàn nífẹ̀ẹ́ yẹn kó má nífẹ̀ẹ́ yẹn padà no that is injustice ó yẹ ká múrú èèyàn bẹ́ẹ̀ ká lọ crucify ká lọ pa bíi ká kàn má gbélébùn straight away ni and I warned you mo ní má dánwò nísìn ó ti wá sọ ẹ́ ó ti dẹni tó ti lóyún rí tó ti bímọ ṣaláìsì tóyún ti bàjẹ́ lára ẹ̀ look at those terrible experience àti ẹ̀dúpẹ́ tí ò mẹ́mí ẹ lọ just because you're just loving him and loving him loving him and I was saying it next time máa wẹ̀ yẹn wò tó bá ń bẹ ìsọkò máa gbọ́ I want you to relax your mind okay tọ́lọ́n bá sọ yí pé ìwọ ló ní rọgbà ibi tó máa jókòó sí rèé tó máa wá báyìí bọ́rọ̀ ọlọ́run ṣe mú rí nìyẹn o omi téèyàn bá máa mu báyìí kò ní ṣàn kọjá èèyàn láyéláyé tọ́lọ́n bá pè tiẹ̀ inú ilé yìí á padà wá síbẹ̀ o bọ̀ tọ́lọ́n bá ní kì í ṣe tiẹ̀ bó ṣe lọ yẹn bí atẹ́gùn ni o ó fẹ́ lọ láyé forever nìyẹn ìwọ ló wá máa mọ bó ṣe máa tọ́ èrò ara ẹ pa ilé nílé ẹ mi ò kúkú lé ilé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi nìkan náà mo kúkú wà níbí báyìí ṣe pé bóyá ilé nílé ẹ I want you to pick up your life you need to and you have to shop mi wà nbẹ you can join me in the business tíyẹn ò bá dẹ̀ tí ì ṣe é ṣe nìyẹn tó bá jẹ́ pé ara ẹni ló fẹ́ máa nípò fẹ́ máa just you have to just you need to be busy you know kó má dìpọ̀ máa lọ ronú kú and stop the tears ah ẹkún yóò ṣe nǹkan kan ṣé tó bá sunkún sunkún sunkún tó bá joro tójú ẹ bá wọnú tàbí tójú ẹ bá fọ́ ah ọkùnrin mi wo ló fẹ́ rí ẹ let me tell you something there, there are good men out there bẹ́ẹ̀ ni wonderful men tó jẹ́ pé téèyàn bá rí wọn téèyàn máa sọ pé ìwọ Ọlọ́run mi ló ṣe yìí fún dé wọ́n kún gbòòrò mélòó ni percentage ọkùnrin tí ò dá they are few just twenty percent eighty percent of them are still wonderful out there tó jẹ́ pé tó bá pàdé wà máa wò pé ìwọ Ọlọ́run mo máa dúpẹ́ tèmi dire so you have to wait and kò jẹ́ kọ́ Ọlọ́run kó take care wonderful men ọkọ mi kó tó di pokú ìwọ ń bó orí bó ṣe rí ó bọ̀ mí títí tó fi jáde láyé ni ta ló sọ pé ó lè rí irú ẹ̀ wọ́n pọ̀ dáadáa béèyàn burúkú ṣe wà jambuata èèyàn rẹ náà wà ọlọ́run á jẹ́ kó ṣe kò ń gẹ́ rí lágbára ọlọ́run ẹ ọkọ mi lójú ẹ̀ ni ó ti da don't worry there's a wonderful man waiting. káfílẹ̀ kó ṣe bó bá ti fẹ́. adérọ̀gbà adérọ̀gbà rọgbà ẹ̀mí ló mọ̀ pé ṣọ́ra yìí ẹ lóde tó forí kunkun tiẹ̀ tó fi kó bá mi tóró kó bá mi ọmọ ọlọ́mọ ọmọ dáadáa tó nífẹ̀ẹ́ dénúdénú tònílá wo ni nífẹ̀ẹ́ lọ́mọ tèmi ti rò pé ọmọ ọmọ mi ti ń kanlẹ̀kùn ayọ̀ fún mi tí mo ti gbọ́kànlé tó wá ṣerú ẹ̀ fún mi ó dùn mí gan o Ah, ó dùn mí mo kàn rọ́jú. mami ibi tọrọ ìburú sí gọgọ rẹ ẹ̀yin àgbà náà lẹ ní ipa òtajà ipa òrà wọ́n ní kí nǹkan tó wù ní jáde nǹkan tó dá ń yọjú nígbà tó dá tí ò wù mí ńkọ́ nǹkan tó ọmọbìnrin yẹn ṣe nǹkan tó kù díẹ̀ káàtó nìyà èmi àti olùládéhùn pé a máa fẹ́ra ó dẹ̀ fẹ́ fún yín ó fẹ́ fi bè mí mọ́lẹ̀ ta ló máa ń ṣe bẹ́ẹ̀ who does that ọkùnrin ò kí ń gbarú ẹ má ní mo lẹ́yìn ọtí mo fẹ́ fẹ́ ó fi tiẹ̀ ó fi kó bá mi débi tọmọ yẹn lòun ò fẹ́ mi mọ́ ó fẹ́ foyún dè mí mọ́lẹ̀ ìyẹn ò lè work bẹ́ẹ̀ náà. kò foyún dì ẹ mọ́lẹ̀ kò fi dì ẹ mọ́lẹ̀ ọlọ́run ló fi dì ẹ mọ́lẹ̀ ṣé wọ́n rí alágbẹ̀dẹ tó ń rọ ọmọ rí kábà ló lọ jíjì rọ torí tiẹ̀ ṣé bọ́dù wa ló fún ọmọ tí wọ́n sọ pé ẹ àforí àfọrùn òun ló fẹ́fẹ́ òun ló fẹ́fẹ́ kí ni fún ẹ ń garanti pé òun ni ìyàwó ẹ̀ dalẹ́dalẹ́ ìyàwó tó takú mọ́ yìí náà sí tó ní dandan dandan òun ló fẹ́fẹ́ òun ló fẹ́fẹ́ bí òrírí láyé mi ìjọ tó ti ń fẹnu fẹ náà tó ló mú bọ mú bọ ò mú dé iwájú mi rí bí o lè pàdé ẹ̀ ní títì kì í dààmú tiẹ̀ dúró ná ọmọ ọ̀hún gan ìgbà wo lẹ́tì jọ lẹ́tì jọ wà. o ṣe díẹ̀. ó ti ṣe díẹ̀ kò sì lóyún àárọ̀ dalẹ́ rí ìyẹn ò gbọ́dọ̀ yẹ kó ti kó rorí ẹ̀ wò kó ti fi hàn ẹ́ pé eléyìí kọ́ ni ìyàwó mi ẹni tí olúwa kọ mọ́ mi rè ọmọ náà dẹ̀ rí gẹ́gẹ́ bó ṣe sọ fún mi ìwọ sọ oníwọ gidigidi o nǹkan yìí ń dùn mí lẹ́mìí mi gidi tí ò bá jẹ́ ìfẹ́ tí mo ní sí ẹni lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí màá kọ́ ẹ lọ́mọ ni torí pé ó dá mi lóró dájú mi ò fẹ́ sọ àgbọ́kànlé mi dòfo ọlọ́run sì ní fún ẹ ṣe kó wa lọ sun oorun mẹ́ta tẹ̀dá sùn kó o lọ rorí ara ẹ wò dáadáa kó kó penúpẹ̀dọ̀ ẹ kó wá ṣí ilẹ̀kùn ìfẹ́ nínú ọkàn ẹ kó jẹ́ kí ọmọ náà ráyè wọlé sí kó dẹ̀ fún mi lésì ní kíákíá o ti gbọ́. àwa máa rí dí àwa máa rí dí àwa máa rí dí ní iṣẹ́ Elédùmarè. Àdìtú ní iṣẹ́ Olódùmarè. Ọ̀nà tọlọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀ àwa máa rí ìdíní. aláìgbàgbọ́ wọn yóò ṣìnà torí wọ́n túṣẹ́ olúwa ṣùgbọ́n àwa tó bọ́lúwa pọ̀ kí ó pòfo láyé. àdìtú níṣẹ́ olú iṣẹ́ olúwa. olúwa bá ti ṣe iṣẹ́ rẹ̀ kẹ̀dá kan má pinnu àti yí kẹ̀dá kan má pinnu àti wádìí ẹ̀. kẹ̀dá kan má pinnu àti fẹ́ tún ṣe. Have you ever thought about these? Pé rárá ò lè gbèjà òmíràn le kò lè túṣẹ́ ọlọ́gbọ́n wò. bẹ́ẹ̀ lọ́rọ̀ Elédùmarè rí tó bá ti ṣe ká filẹ̀ kó wà bẹ́ẹ̀ ká má ṣe fọgbọ́n orí sí i ohun Ọlọ́run bá ti ṣe ká filẹ̀.